ẹ mà lẹ́ ń bẹ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi pátápátá nílé lóko àti lẹ́yìn odi ó kọ̀ mi adéyínká ọmọ akínwáńdé o kò tí yìí ó kọ padà o mo pé ìtàn kan wà tí mo fẹ́ sọ fún yín lónìí o mo sì lọ́rọ̀ bá yín sọ gbogbo ẹ̀yin òṣèré wa pátápátá ẹ̀yin òṣèré ẹ̀yin òṣèré fídíò àgbéléwò àti ẹ̀yin torí ìtàgé ṣùgbọ́n ìtàn ìsàn ṣì wà ṣùgbọ́n kí tó sọ ìtàn mo fẹ́ kẹ́ wo ọmọ yìí wọ́n ń pè ní Tọ́pẹ́ Abíọ́dún mo gbọ́ pé ó jí tẹlifóònù ọmọ ọdún mẹ́tàlélógún làbújá wọ́n ń pè adájọ́ ní kán lọ fi kọ́gi tó jí tẹlifóònù adájọ́ wọ́n pé adájọ́ ní kán lọ fi kọ́gi làbújá kò tán síbẹ̀ ṣé ọ̀sẹ̀ tó kọjá ni mo sì sọ̀rọ̀ ọmọ tí wọ́n dáná sun lórí ọ̀rọ̀ tẹlifóònù yìí náà ni wípé ọmọ yìí àwọn ọkà àgbà ìkà ọmọ ìkọ́ ló dìbò ọmọ ìlú kọ́ ló pé mo mọ̀ pé láyé àtijọ́ ètò wà wẹ́fíà ọmọ tó bá jẹ́ pé wọ́n wò ó kù díẹ̀ káàtó wà kó wọn lọ wẹ́fíà a máa tọ́ wọn sọ́nà ṣe rántí níjọ́sí níjọ́sí ní pọ́tá lórí ọ̀rọ̀ tẹlifóònù yìí náà àwọn ọ̀dájú èèyàn àwọn aláìláàánú àwọn ọmọ ọlọ́mọ àwọn mẹ́rin àwọn ọmọ yunifásitì pọ́tà mẹ́rin kọ́tàrà sí wọn lọ́rùn fàdánù sí wọn àwọn èèyàn burúkú kan dẹ̀ tí wọ́n wà ń bẹ̀ tó yẹ pé àyẹn gbé fóònù dání mi ò mọ bọ́kọ̀ wọn ṣe máa máa rí wọ́n sì lè lọ sùn wọ́n gbé fóònù dání wọ́n ya gbogbo ẹ̀ wọ́n gbé sórí YouTube inú wọn ń dùn páwọn pààyàn gbadi sunday wọn lọ ṣọ́ọ̀ṣì glory glory hallelujah wọn lọ ń kọrin àwọn lọ́jọ́ ọjọ́ jímọ̀ wọn lọ mọ́ṣáláṣí wọn lọ ń kírun ìtàn tí mo fẹ́ sọ ọ̀rẹ́ mi pè mí wá sílùú ọba mo lọ kí adébẹ̀ inú wa dùn wípé ojú tún kanra wọn à ń jó à ń yọ̀ à ń jẹun à ń mu à ń ṣeré à ń gbórin ìyàwó sóúnjẹ fún wa pé ojútùú kanra wọn gbogbo wa ń rẹ́rìn pọ̀ ńgbò yá ọmọ ọ̀rẹ́ mi ó sáré wọlé omi ń bọ́ lójú ẹ̀ ní wàràwàrà ǹjẹ́ kí ló dé gbogbo ara ẹ̀ ń gbọ̀n mò ń pé kí ló ṣe é gbogbo wa ń pé kí ló ṣe é ó nọwọ́ ó gbẹ́yẹ ló gbògbẹ́ yẹkẹ̀ ní ìyá ọmọ yìí lòun náà lọ síbẹ̀ ló lọ wo lógbò lòun náà bá sáré wọlé ó kẹsẹ̀ òkè lórí ṣíà gbogbo wa ẹ̀rù bà wá pé kí ló dé àbá lọ wò àrí pé ológbò ti gbẹ́yẹ wọlé yàmùkú tó lógbò bá gbẹ́yẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní ajẹ́ wípé wọ́n máa fẹ́ yẹ ṣeré kẹ́yẹ ó tó kú ológbò gbẹ́yẹ wọlé ọmọ yìí ké ara ẹ̀ ń gbọ̀n ìyàwó ń ké ara òun náà ń gbọ̀n ọ̀rẹ́ mi banújẹ́ gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ké ọ̀rẹ́ mi lọ gbé tẹlifóònù ó pe àwọn kan àwọn yẹn dé pẹ̀lú ambúláǹsì tó di gìrìgìrì àwọn bíi márùn ló ń pe ológbò george òbí george ìyẹn orúkọ ológbò george george good boy good boy george ìyẹn ológbò wọ́n fọwọ́ pa ológbò lórí ọgbẹ̀yẹ lọ́wọ́ ológbò wọ́n ṣètọ́jú ẹyẹ ambulance bíi ambulance pẹ̀lú àwọn wọ́n ambulance wá àwọn olùtọ́jú ẹranko wọ́n gbé ẹ̀kọ́ tó gbẹ́yẹ lọ wọ́n sọ fún ọmọ ọ̀rẹ́ mi àti ìyàwó àti gbogbo òdílé pé tó bá nílò ìrànlọ́wọ́ àwọn á fún wọn bó ti tọ́ àti bóyẹ yẹ àwọn á pè àwọn èèyàn láti wá bá wọn sọ̀rọ̀ nítorí bí ipò bí ọkàn wọn ṣe dàrú púpọ̀ àti bọ́mọ ìṣe ń gbọ̀n nígbà tèmi náà rí gbogbo tó ń lọ yìí omi bọ́ lójú mi ọwọ́ àwò pé sẹ́mi náà nílò ìrànlọ́wọ́ ni mo ní kò sí wàhálà mà tọ́jú ara mi ṣe tó ń pa mí lẹ́kún nìyẹn mo sọ sínú ara mi ló ń pa mí lẹ́kún ọ̀rọ̀ ló wá orílẹ̀-èdè tèmi àti àwọn ará inú orílẹ̀-èdè mi ló ń pa mí lẹ́kún àwọn olè àwọn ìkà àtàwọn aráàlú ló ń pa mí lẹ́kùn nígbà tá a ní àwọn òṣèré ó bà mí lọ́kàn jẹ́ mo rántí Prince Uche eléyìí ó ń ṣeré àwọn ọmọ Yíbò ni nígbà nígbà nígbà tí wàhálà dé tíṣòro dé ó tọrọ tọrọ tọrọ tọrọ tọrọ kò rẹ́ni fún ngbà ó jàjà máa rí ràn òun lọ́wọ́ díẹ̀ ó kọ̀ la àbọ̀túnla kó lọ sí ibi tí wọ́n ti máa ṣètọ́jú ẹ̀ ní òkèrè ìlú ilẹ̀ òkèrè ó ń gbé lọ sọ́nà ọsibítù kan ló dákẹ́ láti bí ọdún méjì tó ti ń tọrọ owó pé kán ṣàánú kán ṣàánú kán ṣàánú tó sùn ta dánwò ìkan tó rè wọ́n pè lẹ́nẹ sàṣúzù ìyẹn náà tọrọ tọrọ tọrọ tọrọ tọrọ kó tó di pé ó rẹ́ni ràn lọ́wọ́ Ernest Asuzu mo wá tún rántí ọmọ yìí ẹ̀jẹ̀ ń ké lórí ẹ̀yin tẹ́ ṣe bí ẹ̀yin náà bímọ ẹ̀yin òṣèré wa tó bá dọ̀rọ̀ ìgbàgbò ẹ̀yin lẹ́ẹ̀ máa jó lórí tẹlifíṣàn lẹ́ẹ̀ máa kọrin èmi lágbájá ọmọ tàmẹ̀dò ẹ dìbò fún eléyìí ẹ dìbò fún tọ̀hún wàá dìbò fún wọn ǹjẹ́ yìí ń béèrè lọ́wọ́ wọn wípé kí ló ń ṣe fáwọn aráàlú ṣe é béèrè ǹjẹ́ ń béèrè lọ́wọ́ wọn ń pé ìtẹ̀ṣe lọ́dún tó kọjá kí ni ń tẹ́ ṣe lẹ̀ ǹjẹ́ àwọn tó yẹ nítorí pé wọ́n yẹ kí wọ́n máa ṣe ètò fún àwọn àwọn òṣèré ṣé ẹ béèrè lọ́wọ́ wọn pé kí ni ètò tí wọ́n fẹ́ ṣe fún àwọn ẹgbẹ́ àwọn òṣèré ẹ béèrè ó dáa ẹ̀yin òṣèré báwo lẹ ti ń tọ́jú ara yín sí ṣé ń wo ẹ̀jẹ̀ yín torí mo mọ̀ pé ọ̀nà fún ọ̀nà ọ̀run àtijẹ́ àti mú ẹ lọ sí kàfàǹṣà ẹ lọ sí ẹyẹ ògbómọ̀ṣọ́ ẹ̀yin náà lẹ́ ń lọ sí ẹyẹ ibi lẹ́ ń lọ sọ́hùn lẹ́ ń lọ ṣeré ẹ lóṣù kan ẹ lọ́sẹ̀ méjì ṣé níbi tẹ bá wà lọ́hùn ẹ kì í pé àwọn nọ́ọ̀sì kan máa wo ẹ̀jẹ̀ yín tó yẹ kẹ́ máa ṣe nìyẹn ǹjẹ́ tẹ bá ń lọ síbi tẹ̀ ń lọ sọ́hùn tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ kí ni àwọn ìtọ́jú tẹ̀ ń ṣe fára yín àwọn oúnjẹ àwọn omi tẹ̀ ń mú bẹ́ẹ̀ oúnjẹ wo lẹ̀ ń jẹ lálẹ́ torí pé bára ti wà lánàá kọ́ ló wà lénìí tẹ́mi bá jẹ ẹ̀bà lálẹ́ gbogbo ara wúwo pẹ̀lú gbogbo mò ń lọ sókè mò ń lọ sódò jọ́njọ́n kòókò mò ń fẹ̀ fún nínú tẹlifíṣọ̀nù ńgbà tí wọ́n ń ṣe tàǹtọ́ ń ya àwòrán tẹ̀ ń ṣe fídíò lọ́wọ́ tẹ̀ ń fẹ̀ fún tẹ̀ ń fò òkè tẹ̀ ń fò lẹ̀ báwo lẹ ṣe ń ṣe ìtọ́jú ara yín tó ẹ̀yin òṣèré wa kí lẹ̀ ń sọ fáwọn òṣèlú àwọn ẹ̀yin olórí ìjọ torí mo mọ̀ pé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tọ́rọ̀ bó bá dé ẹ̀yin lẹ̀ ń pè wọ́n wá sáàárín ìjọ lẹ̀ ń gbọ́ lé wọn lórí ẹ̀yin lẹ̀ ríran ṣé ẹgbẹ́ ẹ̀rí gbogbo tó ń lọ yìí ẹ̀yin náà lẹ̀ ń sọ fáwọn ọmọ ìjọ kọ́n dìbò fún lágbájá kọ́n dìbò fún tàmẹ̀dò ẹ̀yin lẹ̀ ń ṣẹ́ yẹ lẹ̀ tẹ́yẹ ń fò pé tẹ́yẹ bá fò lọ eléyìí ni kò ń ṣètò àwọn olè ńlá débẹ̀ wọ́n kówó sógiri wọ́n kówó sára lé wọ́n kówó sínú ilé kan odindi ilé ní ọ̀ṣun adájọ́ àwọn kan jí ọ̀kadà oníkan lọ dáná kọ́ lọ fi wọ́n kọ́gi ọmọ ọdún mẹ́tàdínlógún mẹ́tàlélógún wọ́n ní kọ́ lọ fi kọ́gi torí pé ó jí tẹlifóònù nàìjíríà àtàwọn aláìláàánú èèyàn tó ń gbé bẹ́ẹ̀ ẹ̀tẹ̀yìn òṣèré wa ẹ máa bá wọn sọ̀rọ̀ ẹ̀yin olórí ìjọ ẹ máa bá wọn sọ̀rọ̀ torí tó bá dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè tó bá jábọ́ abara àlẹ́ abára oko àwọn pẹnṣọníà wọn rówó gbà wọ́n kú àwọn òṣèré wọ́n kú pínpínpín ìbá àwọn tá a mọ̀ nìyà wọn kan wà tá àti ẹ̀gbórúkọ wọn tá a wọn mọ́ àmọ́ wà àmọ́ wà àwọn òṣìṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ oṣù mẹ́fà wọ́n níyà wọ́n ní bàbá wọ́n lọ́mọ wọ́n níyàwó oṣù mẹ́fà kí ló fẹ́ jẹ́ wọ́n máa jẹ́ yẹpẹ̀ owó tẹ̀yìn kó ó wà ń bẹ̀ stephen àwọn tó gbógo wá sí nàìjíríà ǹjẹ́ sanwó fún amadu shuaibu ǹjẹ́ sanwó fún rashidi yekini amọ̀pò tó wà àtẹ̀gbọ́ pé amọ̀pò tó wà ṣe é rántí ẹ̀ ńgbà ìṣòro dé kí lẹ ṣe òwíire àbínkò òwíire èmi adéyínká ọmọ akínwándé àjọngọlọ ọkùnrin ṣẹ̀kẹ̀rẹ̀ elédùmarè elédùmarè bàbá mi akékaka rìnkáká akékaka kọlọ́rọ̀ gbọ́bọ́lọ́rọ̀ bá gbọ́ńkọ́ kí lọ́lọ́rọ̀ ó ṣe ọpẹ́ amárìn ń lù torí à ń sòótọ́ olóòótọ́ kì í lẹ́ni mo wíire àbí n kò wíire o ẹ lanu yín kẹ sọ̀rọ̀ o ṣé mo wíire o.